Exercise 1 Items from parts A, B, and C in random order. Abule, Ó wà lábúlé. Kùkùté igi. Ó wà ó wà nínú kòkò oko ó wà lóko awọ ó wà nínú awọ ebè. ó wà lórí ebè agbọn ó wà nínú agbọn agbè ó wà lórí agbè ilé. ó wà nílé igi ó wà lórí igi. Exercise 2, columns 1 and 2. Agbọ̀n. Ó wà nínú agbọ̀n. Ìkòkò. ó wà nínú ìkòkò tábìlì ó wà nínú tábìlì ó wà ó wà nílé oko ó wà lóko. Exercise two columns two and three. Ó wà nínú agbọ̀n. Nínú agbọ̀n ló wà. Ó wà nínú ìkòkò. Nínú ìkòkò ló wà. Ó wà nínú tábìlì. Nínú tábìlì ló wà. Ó wà nínú ọkọ̀. Nínú ọkọ ló wà. ó wà nílé nílé ló wà ó wà lóko lóko ló wà. End of vocabulary supplement for Unit 15.